thirty four. sáà sáà sáà mo ń bọ̀ ìbílẹ̀ o sáà thirty three mo ti ń dáhùn látàárọ̀ sáà àwọn sọ pé orí mi á kí ni aṣọ mi ah. ọ̀rọ̀ aṣọ lélẹ́yìí wọ́n pe thirty three ìwọ náà jẹ́ thirty four dey dump like that sọ́wọ́n pe thirty three lọ ṣáájú thirty four ni. Ah, ah. ẹ wá ní bá yé máa lọ ní ẹ̀rọ aṣọ mi ní ẹ̀ mo rí ah, nígbà tí wọ́n pe thirty three ṣé thirty three nọ́mbà tiẹ̀ tó fi tó fi fò lọ ṣé mi mọ̀ pé ra mi báwo ṣe fẹ́ mọ̀ ṣe mi ti lọ àkàrà. bàbá ẹ sì fẹ́rẹ̀ lẹ́ni láṣọ ya ẹ jáde níbo lẹ wà ńgbà tí wọ́n ń pè yín. mo lọ ra àkàrà. àkàrà lẹ́yìn wá jẹ́ ń bí. ṣebí jésù náà ló sọ wípé kí á mójútó oúnjẹ òòjọ́ wa àbẹ́mi mo kọ bíbélì. bàbá aṣọ aláṣọ tẹ́ ẹ fàya báwo lẹ ti fẹ́ ṣe sí báyìí. ẹ kọ́ má bínú jésù ara mi fún ẹ jésù àṣekínni ṣé télọ̀ ni jésù ní àbígbági ló ti ń ṣiṣẹ́ ẹ ẹ wo jésù lórí rẹ ọ̀fẹ́ o mi ò nígbà fún yín o èmi ò nígbà fún yín o. ẹ dákẹ́ ariwo ta làwọn oníjà méjèèjì. àwọn ni. ó yá ẹ tẹ̀lé mi mo ní ká tẹ̀lé mi. ẹ kọjá. kí ni o tún fẹ́ ṣáájú ìgbàjú ni màá kó bóyá lọ́tọ̀ yìí o tún fẹ́ ṣáájú.